jama erikpe kwe beri mali chita mbon kano yu erigoro yo hayo sintego tafsiri kuna iri na kpare foyo te chene chene kaka kwe farta corona di roga ka corona na borfoyo ka jinjire ka jinjire dabu nga na borfoyo ka man su latin na chere ama da yano sallama ka beni chifo no hini ka hunu kalatin na chere lele kuna walatin na cere restaurant walatin na cere yobuyo kuna walatin na cere to nga corona na bor fo dini de no de to jin jere fu me ji fo fatara fatara subhanallah me o tam yo tere ama de me de to jin jere sin ma bata domin fo ganna zangai di masu ka borodi haididi pe ko barano adini karfo no ngoro ko gurje mo kanti cene cene cene cene cene iba abin nam hayo di ma ya chene chene ko pe iri kuna bor fosi ka ba hunde no anakin matun kata ko biza awo se ke bor fosi ka ba hunu ka hey fo senni haidini ma barakle zanka mo so nasaro ka ngono ko sana di gorio senni te toro hunu no me pare ko sana di as hay ka barakuru pare ngabor kuru makodiya ha aman so dor silama ka ba hunu demonstration fo ka a haide bara zanga aga silama tele zo ko ne a sheikh abdul majid kongoli ngano kongole majid kongole borfo ko hangadam awaziga nga ma gono ko ci le problème des musulmans vient des musulmans eux-mêmes arsilama yanna waya kan na anaci numfo mbongo bongo yo gano ahini ka ci yambara sansu fono kergon ko develope mais hay mayoga sansi fono hay ba na, wallahi na waya kul dona alba kari golo ne de boro bine hunu hai, suka tama suka tama misa teri bine hunu hai, ka gono ko cha misa na bara de asa cha bo libur kuna cho kan nga si dede bongo me kan nga fiso na nga ma ayo no wo nga ba nga manan kaka do de fu gbe chere na ngana dunia fiso che bi na su hune to ni na mon ko ba alfa bonjour fa bonsoir bonne prière et la famille wa fo fo ka sey aslama mo meyon bine wallahi de no ba wa guna am duniya ba mani alfa fo de du problem kurno gar aslama yana problem di kuku suka garina Asilamu ya kanal fadi c'est problème amma naki ke veri foya choro ba na donc del problème balal bongo yino de bora bine hunu ni ci fona way fona créense asar kay mari babu ir kay mari babu saka bene kuna ne na ididi te kal mo jingari meten cerma o che eh fuyo kuna lin su aka juma te lin su kada kada jingiro nga mo ma yedi kuna borona cheme awo shehu narpe irin irin ya bi tano lin labu kajin garin aja. ca labu kajin gari asini. sini amma haya su gono no kuna Hai no ban madiya wala hai no claro mana Hai no ban madi ba sai buga na derin hunu ko jingari den ka mainon bagari limam Hai haino za to di den na za kabisa ne siu no dia bobul ko cha bo mutuno jibirmbalje no der zimbiri coro maka kal no hini ngano beipe sadi jugu kam ma para boro ngoy ma a a no ya ga ta mai gumo ne ona nar fitira du kazur ka pe dalo ajal ba haizu ajal su hunu narbe ajal su hunu agona abubu abuguna ga zafar jingari da lasar jingari hanuka atenga kwa cherero iri bo gore ko boy no fa santa kuna iri gol no ko boy jama corona su guddi de jingar wakati to ba be bello iri pe maganda hunde afarani no ana tengere hin ka fo cheji iri on na teriya nyayo di nindi no ali ku madar sallama rin yara kasi alayo donki de ya haika kunar guruna iri problem baral bongo yono seri mare iri pe pe beri ama iri binu babu kar mora ni nadi roza ngiya pe tere pe jiri magana allahumma ya rabbi amin nam amin o kai bar wari hinsa domin holna anyi yi bayu eh, eh. nam to ba bar silama lalo da dar silama no sin ka kwen na cera hunde ni ne kwa a da karu sama don ma dama da bar silama hmm. aiwa a gabin birmu masanani na'am masa gabin birodi ka to safo a kuru menne hmm allahu akbar alfar kwe malci bonkani alfa gono ko ha kacar silama hunde karuno sama abongo mo gono sare kuna ko mu yukane keferin nga hunde mo gono jahannama mo gono sare kuna ko masanani marsa saka gadi kubeyo na de abara hari a gaadi kuruma fummu kadere ma dama kusumadi kerede gononindi ngaadi ka makaneri cere monsuɓe ŋa fummu arsilama ka gonal janna fadamayi kuna cere suɓe ŋa fummu toden mo mamaki cere monsuɓe na ŋa labu ka don acinto ka boro beni dee coro ganna fo meno ka sinna batume deyamma yara ka sare guda fo ka don gonun ma kokoti kabar fodam kele su be nanga kamom kabar fodam kele ma kane kele su be e fogoro kote eh eni wanne kadi a bore a jibiri kama kane nga cinji kari nga kele su be cinji gon ko ga kari nga na zaka huran bugu kele mom su be safon na zaka huran bugu nga adobu ya jibiri ana bufa ndia de ada mon ka bara sini kesu bai fi gurko te yano wanga bungo bo mani ne dia mana zaba wallahi ba men ne ko ma zaba kere su tamaka musumman nan ga do di kokoti ka karance filtabo asarin mare irpe pe beri amari sare yo kirse rawdatan min riyadil janna irpe masu a kirse ni ne har zuri fitere ko jirma ganna nam irin president ta jina eh Na'am bismillah. Mm. goro yodi kuna to irkwe mai hen no terse eh falilam jingariyo kayo cere kuna baratila sino sai da zan ai komtiki annabji dan sin nabani magoro ka jingari dan so yin ka goro majarjese don so hini makani ban naga don kan nan mo halika da bakwai sawan nan mana lafiya di zaka mata ya ko jingari nafila a lafiya ko ni na zan yi konkulu o kan ban hini ka gora ko jingari amma lafiya ko ni da in gora ka jingari nafila kuna wo ka kai ka jingari lada zai mina nan gunno amma zan yi komni da ya kani awa gora ko jingari nafila cere bana nawo ka kai ka jingara kano pepepe domin fa kanna cere bara hanzari pe a wuro breza to mar san ngargo na ba har kusiyo ngargo na nya har kusiyo kan kwa da makale latul qadri ceji ngwa akuno cere kabara idum mo duwara ka in kalfa kar ka goro cere cin kuno marsa kuyo di bon wasabu sen nya foyo na ba foyo sin ka hini mbagorono président gon ko ha gorori kuna ngoy bo hay zangoro non nu visa allahu akbar kale mangana ko goroyo ko jingari nsubo hay foti me kuna hay kan din kai hay kan di borati ni kai yo ko jingaldi yambo goroyo ko concentré yo jingaldi ga den na cenge koto allahu akbar mambo bo banen allahu akbar ama era fa gono karcin kote akwai bo gore no da le man na cengo da Allahu akbar san tunu ko ne kirkir ke da Allahu akbar na jingal di sala nan sute mada man de gore gore di non jingal di kurten na cenga ko to man bongo bana ni Allahu akbar ka kamete ka cengo yuga sami Allahu liman hamida sai mace rabbana walakal hamd Allahu akbar magosi dangana Allahu akbar magoro Allahu akbar magosi dangana Allahu akbar da tunu ma Allahu akbar te wato ambaran kai yo na nduko gore no ten seno amman gari dingere fo yonko gari ba zai nan yawo zai no fo toro de nun fo ko gore ko kun tasu bakari den jingar kabeni mmanga ya bo ciri ko mata kema yalda na abadu kana jingari grave erreur <laughs> erreur tenindi doko nam président eh, mm. Mm. Mm. Mm. Mm. Mm. ngoru kafara ngo keng madalla to preza yara ko ha gore kura marsa kengo yo kurmoru batem bate nadi haka kayyo di bon kuna kayyo bon o cheyo chi moru ba den banu rangari borfo gorngo mendite ace kamme gumo se kumya hewma wuro ngadi cire cene an ka zumani ka wo se kumya hewma wuro a cire cene in ka gara fon ngama hinsa ka position fo za ka tamu tamu zan ala gu tamu a kuldi cedi de maduwa ka hewta to ni bongo in hini kan cenge di bere bere den bamma kan cenge don bara yano ka position bereya amma na ba boron se man kenge hin kazaya wato kan njenne nan kenge man he zankal fawo goro awa ga e awon na ban se goro yedi taka masu goraya kace dari <laughs> eh president ni di gono president onun ni, <laughs> dede nkenge a hali da ka na ran da babara les ka hin karfe bota da ya sai mace di fera she mace yo di dariya wa in kanan don na baya me hanzari pe ba ni ya si cen kuna albayo jina ka biye gun ko haba da boron na to jiri on su su he o fahima ho marsar kuna fo gonu mbara jenio ama cengege kadu problem ko akwai mo gonu diro kuna cenge ko ko di mabere den chino te abai ka de har kustere ka ngasu haru to de de la rubu do no marsa titano ndia tito yodi bina gono ba ne o abara tita pum pum pum pum foya de abara do mba ko kari ko dulla jingira kuna ba guda hinza ta ci ano ba har kuso de choro huru ci fonga nonza ka gorgora ga harami a gono ya na chai sai mama cika haziya ma harami tita zai ase narpe harami tita boroje ikada ma kori ko bankana da borin san su pe dai ndia pe mari siria haji te kabeni ka ko tarite ama akwai hujja no ka jinjere ngene no ni no jinjere ba ndia de ya titodi boron yin kadulla ka goronga babi nan kinga no duwa kai kana nan titodi chona te chene chene anduwa ka batu me chene kwa de ya gana ganna de mbadu wa bantita loba tita beri dino ka boro goro ko mama nyini ka kara jinjere preza nar pe ka kaji si ko gora ga Allahu akbar ade tama nindi chelde chenge su asudu na waya ha pe mal no bonkani hada wallahu ta'ala alam hayo kokoro Mm asuburo jigin ka ro dibo mo na ro kala tina nyen ne ka ro mo dire kere na ya kan kan su ya nyen me ga na ro to me te na to erbe tam fana tabaka gamun na juga su ba cin ni hunde te sam jinjire no hen na tabaka jingari ngaru kanuran na wato nga honne no boroka kayo abara boro abara gakwe no amma da yana kwe sujada da wani da ya sa na ce fodi sa na ce di ye ti jarfoya a nan noboro ma sujada ya coro sujada ka beni sandu ka ce di dam bol di kwe ban na kan me cewa mamar ka bara ta sa ga ka sujada da yana bi na ka goro pene ya ce di bo feriyo kotonu nga hunan narke tamfo irke er na chelteno mefo abanna biriyo banna biri di su asu mufumate kwa banno mefo irpe tandi da adira adira no zanga woko ya ya ga adira su peya ya ga cere adira a ci har kusu ba da ya ga na cere jingari da yano da wuro cifo a son muno domin ka a ban na biriyo si na mufu ma ka a edite a su resol su a ba za resol di nor kwe bloke kwa da ya a de ya ka ko son muyo da yano ci allahu akbar da ya ya daga abuwa ta ce ana taba kanuran nasu jadafa da ya diri ngang mana position you know to don ki ya de ba di hali ba baraka asu hini ka go sidan ganna de ya monsu bukatan pedu wa nyemme ko go site ka nyemme diga ba goro dino ya ga bongo banani go sidan yo ganna ama bongo banani cenga koto ama bongo banani amanga ya babe niveau fono da na bongo banani ya cenga koto de nga ni cene go sidan yo ganna a kurpeyda boga teno alla kar mogon jingal diga bana kan gumba nan mene ku bentedi ya mene bo bara hay fosu harta kuna duma bara hanzar kenu a huro ha el don ba kan takir benci hayo kokoro to bismillah ka lóti dábàárà pé túbà rọ máa bọ̀ nà kó ló ń nà túbà sí náà wà tẹ́lẹ̀ maza da na kuranu a silamarka ya kwano na kafin boro ka a sabu seno aya zummu koci in su boro tila cika da madini kuna ngoyo bon adini nan gari no da har adini marko gun gari a kohin kan kawo coro huro na sare mara adini mar san na ka kogan da bi shawara ngaba hini kan tilasi nga aya zummu koci tilasi si da ya derba guna charabo ngodo na bara silama tuba no mar sanga adiyo kan nga tuba ya koyo di ngaban tilaji ngar ko ta u tilasi si da ba yin ka babu babu kam fe comprendre tutu mawura tan ta kon tarihi amma ko ka ni ana berani mbakaino halan to ajdu pibate da balaga da koto alhamdulillah da na koto ni keren hunu da yawo ka da kuru a balaga to zaka na siko ko ga dini te anyan na ba be choro sen ni hunu safo ngano saka ngoyon nan gurje kurte haika hima wato eh metal ga chero zanka da boron tunu haifo gominanti harka kuna nkinse mahuro ne mahunu ne mahuro ne itapa itap maharka yedi kurpeite de ya ni nkula ya ndi a jiri ye no ga furo na jingari jiri wai ngano kya ga ka ci ba jingari mo ya sikante nga to 14 age d'adolescence chaka no be ko mo kone dona ngano gurje gurje gurje nga dangani ngano dangani nara hala na 20 ans au 18 ans te nga abine aguro har kusiyo kuna kalam te ka bongo wallahi da anaka ko jingara senina amano su dengai na ya kurpe no bo seninara bara silaman zino ai kan ban man huno asute de no de ke aga honna suba ko me chine no amani ni de de no na no mene te kabe ni ko ba da de balaga no gbe kube marsa adono senni kini boro gurje na ko aka gurje aka gurje de ko ji sika ade suga silam tere koto nka gari kere de ahunu chepel no amma o kar ko ji sika silamano de ko ba lekine o de nan gana gana a ci arsilamano amari me cina kokoro an su confusion te borose an confusion dan borose na syndical don te tafsiri kuna ngano ka de abara bara jiri weyo bannano iriyo ya kadi aka jingal boril wallahi dal tutuma si jinjireo de za jiri yedi ya done nariya balmo so mar kuna fo gon za jiri gursin ti jingal parce que il tutuma no de kwe jinjire mon sibisi de no kwe ba no mano bara ka gare an ka to no si bi da mato kosi de no pe ngam ba no gari man bongo fe ka de de ka majingari wa jingari ko toro wa harani jingari kuna mana ka kai kan hanci no demme kaye ikute dol ko ma ke har mo so sa gune ya to de nun ka iri beri na jingal dina amada don harta yar su jingari et pe mal no bon kan al fayu والسلام عليكم ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم